بسم الله الرحمن الرحيم حديث من كتاب من منعاج المسلم الصغير في حفظ أحاديث البشير صلى الله عليه وسلم من حديث فتيتي لما تبرابي نعم وأني قال عليه الصلاة والسلام لا يدخل الجنة قتات لا يدخل الجنة قتات wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kíkà tọ́lọ́ ọlọ́run kó máa bá wọn sọ wípé kò ní wọ àlùjánnà o kọ́tàtún òpùrọ́ àbí ẹni tí máa ń búni búnibúni ságbóni slandra sódìyẹ ni wọ́n pè ní contact ẹgbẹ́ tó bá ti ní ìwà burúkú yẹn lára kó máa pẹ̀gbìn èèyàn kó máa búyàn kó máa commit slandering àbí yóò purọ́ gbára o àwọn ibi náà ní wàlì jẹun torí kò síwà burúkú tí ò ní sí lára òpùrọ́ rẹ̀ yẹn. àdìsí forty four wọ́n ní kọ́ọ̀là alayhi salatu wassalam. إذا لم تستحي فاصنع ما شئت nínú òjíṣẹ́ ọlọ́run kí ìjàdọ̀ ọlọ́run kó máa bá wọn sọ wípé ìdálẹ́m tẹ́sítàhí tó o bá ti ní tìjú fásinà mashit máa kúkú máa ṣe tó bá ti wù ẹ́ ìtìjú ló máa ń léèyàn kúrò níbi àwọn tí ò dáa téèyàn bá ti wá ní tìjú yẹn kò sábúrú tó kù ti ẹni yẹn ni tí ò ní lè ṣe. wọ́n ní hadith forty five qala alayhi salatu wa ọlọ́run kíkà tó ọlọ́run kó máa bá wọn sọ wípé inna Allaha lọ dájúdájú ọlọ́run ọba àlá ọba tó rẹwà ni o yuhibbul jamala ó sì fẹ́ràn kéèyàn máa beautify ó fẹ́ràn beauty kéèyàn beautify rẹ̀ ó fẹ́ràn tó dáa ọlọ́run ọba gẹ́gẹ́ fún ẹ̀ ń tó dáa ni ó tún wá fẹ́ràn àdísì 46 wọ́n ní kọ́ọ̀lá alayhi salatu wassalam òjíṣẹ́ ọlọ́run kíkà tó ọlọ́run kó ń bá wọn sọ wípé anádàmú taubatun anádàmú taubatun ní tó bá mú mu kéèyàn máa kábàámọ̀ lórí nǹkan yẹn ní tó dájú náà ní pé kéèyàn ò tauba ìmọ̀ kábàámọ̀ rẹ̀ ń tauba ni ó jẹ ṣé ti yé bá ti lè túbá ọlọ́run bá yóò forí jiyàn ní àdífi 47 kọ́lá alayhi salatu wassalam alikalimatu atọ̀yíbatu sọ́dakọ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àtọ̀dọ̀ ọlọ́run kó mọ bá wọn sọ wípé alikalimatu tọ̀yíba ṣe rí ọ̀rọ̀ tó dáa sọ́dakọ̀ tún sàárà ni ẹni tí wọ́n tó bá fi sọ̀rọ̀ tó dáa fáwọn èèyàn wọ́n mọ̀ kọ sàárà wọ́n mọ̀ kọ sádàkọ̀ lẹ́fọn ẹ̀ àdífi 48 wọ́n ní kọ́lá alayhi salatu wassalam òjíṣẹ́ ọlọ́run kíkẹ́ àfẹ́rẹ́ kó máa bá wọn sọ wípé la taghdab walakal la taghdab bínú mọ́ kálùjáná wà lè jẹ́ tiẹ̀ ẹ̀ pé ẹni tí bínú òǹlẹ̀ tí ó wà lè jánà pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ àti tẹ̀láṣẹ ọlọ́run ni òun. àdéṣọ forty nine wọ́n ní kọ́lá òjíṣẹ́ ọlọ́run kíkà àti ọlọ́run kò mọ bá sọ yìí pé àdúà huwa al-ibada pé sẹ́rí kí wọ́n ṣàdúrà kó mọ tọrọ tó bá ti fẹ́ lọ́dọ̀ ọlọ́run ìjọsìn ẹni pé wọ́n mọ̀ kọ́ ládàá pé ni ẹ̀ ń ṣe kí ni ó ń jọ́sìn àdéṣe fifty wọ́n ní kọ́ọ̀lá alayhi salatu wassalam man kana halifan fala yalif illa billahi man kana halifan ẹnikẹ́ni tó bá fẹ́ máa búra o fala yahlif illa billah kò gbọ́dọ̀ fi nǹkan kan búra àfi Allah náà Allahu àmì mùsùlùmí. Thank you.